الحمد لله الحمد لله وحده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم لتكونوا من الفائزين يقول عز من قائل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 kò pamọ́ nínú ẹni tó lójú torí pé ojú ni wọ́n máa fi rí etí ni wọ́n máa fi gbọ́ bí yẹn bá sì ti jẹ́ ẹni tó létí òun náà láǹfààní àti gbọ́ tí wọ́n bá fọwọ́ kàn án èèyàn dẹni tó mà nípa rẹ̀ ọlọ́sìn ni kí wọn náà lọ́wọ́ ìwọ náà tó bá fọwọ́ kàn án àti mà nípa rẹ̀ kò ní jẹ́ ń tó ṣòro fún ọ ó sì ń bẹ nínú nǹkan eléyìí tó ṣe pé tí wọ́n bá wà má nípa rẹ̀ wọ́n máa ń mà nípa rẹ̀ ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ó ní ọpọlọ téèyàn lè fi wá ìmọ̀ ó wá ìmọ̀ nípa rẹ̀ ó mà nípa rẹ̀ báyìí àwọn kankan sì ń bẹ eléyìí tó ṣe èèyàn ò lè mà nípa rẹ̀ kò sí bí yẹn ṣe lè gbìyànjú tó kò sí bí yẹn ṣe lè lọ́pọlọ tó téèyàn ní mà nípa rẹ̀ tó ṣe ike ọlọ́run ọba nìkan ló mà nípa rẹ̀ ìmọ̀ nípa kíní ó ṣẹlẹ̀ lọ́la ìmọ̀ nípa báwo lọ́la ó ṣe rí ìmọ̀ nípa yóò dáa ni àbí òní dáa gbogbo eléyìí ọlọ́run ọba nìkan ló mà nípa rẹ̀ nítorí lọ́gán táàrẹ nípa kọ́ọ́lẹ̀ nípa rẹ̀ kò sí bá a ti ṣe lè mà nípa rẹ̀ gbogbo ń tọ́pamọ́ ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa rẹ̀ tí kìí bá ṣe pọ́lọ́run ọba yìí ló bá fún wa nírò nípa ń tọ́pamọ́ pé nígbà tí nǹkan náà bá ṣẹlẹ̀ báyìí báyìí ni ó rí kò sí bọ́mi èèyàn ti ṣe lè nímọ̀ nípa tí ń bọ̀ lọ́la kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè nímọ̀ nípa tó ti lọ tọ́lọ́run ọba ò ní kó sojú èèyàn àyàfi tọ́lọ́wọ́n bá bá fún yàn nírò nípa nǹkan yìí lẹ́yìn òfin jẹ́ni tó láǹfààní láti máa báwo ni nǹkan náà ti ṣe rí Allahu akbar ìmọ̀ nípa ntọ́pamá kò rọrùn fún yàn tí ìbá ṣe pé ọlọ́wọ́n bá fi ránṣẹ́ gba ọwọ́ anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí tó bá wù nípa àmàntí ń bọ̀ lọ́la. eléyìí nìkan la lè mà nípa rẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ti ṣe sọ fún wa nínú àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ ọtọọtọ nípa kíní ó ṣáájú kí gbẹ̀ndẹ̀ tó dé àti pé nígbà tí gbẹ̀ndẹ̀ alùkìyàmù yìí náà bá dé báwo ni o ti ṣe rí kíní eléyìí látàrí ipá fún wa la fi nímà nípa rẹ̀ ìmà nípa ń tó pamọ́ nǹkan kan ni tó ṣe pé ọlọ́run ọba nìkan ló nímà nípa rẹ̀ kò fi ìmà yìí mọ àwọn màláíkà tó súnmọ́ pẹ́kípẹ́kí bẹ́ẹ̀ ni kò fi mọ àwọn òjíṣẹ́ tó ń rániṣẹ́ sí àgbáńlá àwọn èyí tó ń rániṣẹ́ sáwọn èèyàn wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni o tàbí àwọn tó ń rán sí gbogbo àgbáńlá yé ìyẹn anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́wọ́n bá nìkan òun ló ní ìmọ̀ nípa ntọ́pamá ìmọ̀ nípa ntọ́pamá òun tó pamá sí gbogbo ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ni ènìyàn ọmọ nǹkan kan àyàfi ntọ́lọ́wọ́n bá bá fi mọ̀ á eléyìí iná ni ti àwọn àyà al-Qur'an àti àwọn àdìsí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tí wọ́n ń tọ́ka sí o ọlọ́wọ́n bá wọn sọ nínú suratul an'am aya kọkàndínní ọgọ́ta ó ní wa 'indahu 'ilmul ghaib la ya'lamuha illa hu ọ̀dọ̀ ọlọ́wọ́n bá nìkan ìní ìmọ̀ nípa ń tọ́pamọ́ wà ẹnì kan ò sí tó nímọ̀ nípa ntọ́pamọ́ o tí ì bá sọ lọ́hùn kí wọ́n á làwọn ntọ́pamọ́ náà tó ṣe pé ọ̀dọ̀ ọlọ́run ọba nìmọ̀ nípa wọn wà àlàyé eléyìí ó tún wáyé nínú àyà kẹrìndínlọ́gbọ̀n nínú suratul Kahf ọlọ́run ọba wa ní inna Allaha 'indahu 'ilmus وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير اليه ان سوره لقمان ايه كان للقمان اللهم اني دجاج اللهم اني اباتني اباتني ما nípa ìgbà wo nílé ayé ó wà sópin ìgbà wo níjọ́ gbẹ̀ndé alkiyama ọlọ́wọ́ bá nìkan ló mà nípa ẹ̀ ẹ̀yin náà ti rí àwọn òpùrọ́ bí wọ́n ti ṣe ń purọ́ lóríṣiríṣiríṣi lórúkọ ọpá àwọn ọmọdé tílé ayé ó wà sópin ìjọta yọ parẹ́ tọ́lọ́wọ́n bá sì ń tú àṣírí àwọn òpùrọ́ lọ́sàn gangan tó ṣe é pé lọ́sàn gangan yìí náà làkàrà òpùrọ́ wọn tú sepo ọlọ́wọ́n bá nìkan ló nímọ̀ nípa ọjọ́ tí gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ ń bọ̀ èyí tó ga jù nínú àwọn màláíkà kan ma màláíkà Jibril ẹni tó sì ga jù nínú àwọn èèyàn anabi Muhammad sallallahu alayhi wa alihi sallam kò nímọ̀ nípa ọjọ́ tí gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ yóò dé báwo wá làwọn tá a sẹ́kùtà jẹ́ kúrúntù báwo lẹ́nìkan nu wá sí wa lè sọ ikú ọmọjọ́ tí gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ ń bọ̀ tọrọ rẹ̀ ọjà sódodo wa yunazzilul ọlọ́wọ́n ọba ló máa ń rọ òjò olómọ̀gbà tójú ọrọ̀ olóṣìmọ̀gbà tójú òní rọ̀ ẹnì kò sí tọ́mọ̀gbà tójú ọrọ̀ tó bá sì jẹ́ pọ́ wà ẹjẹ́ kọ́ sọ bọ́lọ́wọ́n ọba ọba ní tó àṣírí rẹ̀ ọlọ́wọ́n ọba nìkan ló máa ń rọ̀jò ẹnìkan ò lè rọ̀jò tí ì bá sọ lọ́n ẹnì kò sì lè sọ pàtó ìgbà wo ọrọ̀ ibo ní ti lágbègbè ibi tá a wà yìí kó sì máa rọ̀ ní àràdà bí àràdà ti ṣe súnmọ́ bí tó ọlọ́run sì ní jójú ọ̀rọ̀ mbẹ́ òjò lè rọ̀ láràdà kó sì má kàn bí ibi tí wulẹ̀ òkèrè mà tálẹ́ni tó ń ṣe léyìí Allahu Rabbul Alamin torí de léyìí báyìí ọlọ́run ọba wa ló lágbára láti ṣe bẹ́ẹ̀ olónímà nípa bẹ́ẹ̀ òṣèlúmi tó lágbára láti ṣe bẹ́ẹ̀ òṣìṣẹ́ni tó nímà nípa bẹ́ẹ̀ wa ya'lamu ma fil arham bẹ́ẹ̀ ni ọlọ́run ọba nìkan ló máa ti ń bẹ́ẹ̀ nú àpò bíi sọkùnrin ni àbóbìnrin ṣé yọ dàgbà tó bá délé ayé àbí òní dàgbà ṣé ọmọ yẹn pupa ní ọjẹ ni àbí dúdú èèyàn gíga ní ọjẹ ni àbí èèyàn kúkúrú tó lówó ní ọjẹ ni àbó lòṣì iṣẹ́ wo ni ó gbélé ayé rẹ̀ ṣe sọ́mọ àlìjẹ́nà tiẹ̀ ni àbọ̀ máa ná ọlọ́wọ́n ọba lọ́mọ gbogbo mẹṣíìnì ultrasound tẹ̀ ń lọ́ọ́ fi wò ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé gbogbo eléyìí náà fún yín títẹ̀ bá bí ma ìsákùsẹ̀ ní ọ̀yà ni àbólówó títẹ̀ bá bí ma ṣé ọjọ́ ma ti yọjọ́ ìtutù ojú fáwọn òbí rẹ ni abọ́daràn ọma tí ọmọ yìí báyìí tó lórí ire ní ọjà ni àbó lórí ibú ó yẹ kẹ́ tún rọ ẹ̀rọ tí ọmọ ṣàlàyé gbogbo eléyìí náà wa ma tadri nafsun madha taksibu ghadan ẹ̀mí kan ọ̀ma kí ló ń rí mú lọ́la o kí ló lè rí kójọ lọ́la kò sẹ́ni tó mà ẹ̀rí pé ńgbàdá bá ti jí àmọ́ gbìyànjú náà ni kálukọ́ ọmọ abẹ́lọ́ pé kọ́ lọ́wọ́ kó wọn bá rere pàdé kò sẹ́ni tó mà tó ń rí mú lọ́la bẹ́ẹ̀ náà ni wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kò sì sí tọ́mọ bó lòun ó kù sí kò sẹ́ni tọ́mọ bí tóun ó kù sí ọlọ́wọ́n bá nìkan lọ́mà bọ́lá kù sí onìkan náà lọ́mà kí láàrin mú lọ́la torí di eléyìí báyìí ọlọ́wọ́n bá nìkan lónímọ̀ nípa ntọ́pamọ́ ọwọ́ nínú suratul kahf ayà kẹrìndínlọ́gbọ̀n ọlọ́wọ́n bá ohun tó pamọ́ nínú sẹ́mà àti ohun pama nínú ilẹ̀ kò sẹ́lómi tó nímọ̀ nípa rẹ̀ torí ẹ̀ gbogbo wa iná lọ́yẹ ká mà ipe eléyìí báyìí kìí ṣe tó ká máa ṣe èméjì nípa rẹ̀ àbí tó ká wò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èsè ipe èèyàn ọ̀gbọ́n èsè èèyàn ọ̀gbọ́n ti ń ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá nìkan lọ́la èèyàn onímọ̀ nípa ti lọ́la ìṣẹ́jú kí lọ́wọ́ mà tó lè ṣẹlẹ̀ sí ọ èèyàn ọmọ ọlọ́wọ́ bá nìkan ló mà ẹ rí àwọn èèyàn tọ́jú pé àwọn ń tu yín jẹ wọ́n ń tàn yín jẹ lórúkọ pé àwọn ń sáwó lórúkọ pé wọ́n ń sáfà wọ́n ń bá yín ṣe ìyàwó bóyá pẹ̀lú ń tẹ̀ bóyá òòrùn ló ń wò bóyá ìràwọ̀ ló ń sìn wò ló ń lò ló ń lò táwọn sọ sí pé tí wọ́n bá jáde ńlé ní ìgbà tí wọ́n bá padà dé wọ́n máa bi àwọn wọn léèrè pé ta ló wá àwọn wálé ta lẹni tó béèrè àwọn awù ètèrí tó fi jẹ́ pé ìyàwó lẹ́ẹ̀ máa béèrè lọ́dọ̀ rẹ̀ pé ta ló wá yín wálé ẹ̀yin tẹ́ ẹ nímà nípa ntí ó ṣẹlẹ̀ síyàn tẹ́ ẹ nímà nípa ibi tó rí ire rẹ̀ wà tẹ́ ẹ nímà nípa ibi tó rí ibu rẹ̀ wà kí lẹ́ wá béèrè nípa ẹni tó wá yín wálé sí sìgìdì tẹ́ gbé kánú lé òṣèbí léèrè ni yẹrin tẹ́ǹtẹ́ kò ṣèbí léèrè ni ìràwọ̀ tó ń wò kò ṣèbí léèrè ni àtẹ́lẹwọ́ tó ń kà kò ṣèbí léèrè ni igwe ta lọ́wọ́ wálé irọ́ lásán òpònú dìde rẹ̀ ọmọbi tárísìkì tiẹ̀ wà ọwọ́ amọbi títì ẹ̀ wà òpònú ọ̀bọ ọmọbi tó rí ire ń wà ọmọbi ẹ̀ wà ẹni tí ọmọ tí ó sì ń lọ́la tí ọmọ tí ó sí láàrin ìṣẹ́jú àyà òun ọmọ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ọgbọ̀n ọdún ẹ máa wá pé ni o. lójú kọ́rọ̀ ìyàwó yìí orí báyọ̀ àìlọ ìyàwó ni o lójú kọ́rọ̀ ọkọ ọmọ yìí orí báyọ̀ àìlọ ìyàwó ni o lójú kọ́rọ̀ ọ̀sẹ̀ tó máa ń ṣe orí báyọ̀ àìlọ ìyàwó ni o lójú kọ́rọ̀ ọ̀sẹ̀ tó ẹgbà yìí orí báyọ̀ o. mélòó náà lẹ wá yẹ̀ wò tí ó dàrú mélòó lẹ yẹ̀ wò tí ò kúlukúlu musu abẹ́fẹ́ ṣe kèfèrí sọ́lọ̀ lásán ìṣe kèfèrí ti wọ̀ yín lọ́rùn ọ̀rọ̀ yín lọ́rùn ọwọ́ yín lẹ́wù ẹ̀ wàá fẹ́ pátì kọ́nìkálukú ọlọ́ọ̀mà igbe kò sí ẹnìkan tó nímọ̀ nípa ń tọpamọ́ tí ìbá sọ lọ́wọ́ bá tọ́da gbogbo nǹkan kò sí ẹnìkan tọ́mọ̀ nípa tí ó ṣẹlẹ̀ tí ìbá sọ lọ́wọ́ bá ti mú kí nǹkan ṣẹlẹ̀ kò sì sẹ́nìkan tó nímọ̀ nípa tí ò ní ṣẹlẹ̀ tí ìbá sọ lọ́wọ́ bá ti mú kí nǹkan ṣẹlẹ̀ torí di eléyìí gbà sọ́lọ́ọ̀ lè bá rọ́nà gbà juwọ́ ju ẹsẹ̀ rẹ sílẹ̀ sọ́lọ́run kó lè bá àrò rire ṣe láyé àtàlùkìyàmà ètò ti fi tanra rẹ jẹ ti tó kẹsìrì tó ṣe sọ́lọ́run ti tó túbà lónìí kó tó di lọ́la yẹlẹ aláwo lọ yẹlẹ àlùfáà lọ yẹlẹ oníyẹ̀wò lọ yẹlẹ wòlíì lọ torí pé tọ́ ọba ṣe bẹ́ẹ̀ tọ́ ọba ṣe kú orí gbú ló ń retí rẹ lọ́dọ̀ ọlọ́run òun náà ní kọ́ máa lọ ṣe yẹn ń wò èèyàn kò sì ní lọ́ọ́ máa ṣe kó rírì ọjẹ́ tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó bá di lọ́la al-qiyama ọlọ́dàkùnjọ mọ̀sẹ̀mí pẹ̀lú rẹ lólórí ibú. anabi nuhu alayhi salam òun là kọ́kọ́ ar àkọ́kọ́ nínú àwọn aránṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sílẹ̀ ayé kìí ṣe anabi adam alayhi salam anabi adam alayhi salam òun là kọ́kọ́ àwọn anabi. ṣùgbọ́n nuhu aleyhi salam awwal rusul àkọ́kọ́ àwọn aránṣẹ́ nu toró ńlá ẹni tó bá kọ́ pe àwọn ènìyàn pé o ji sí ìṣẹ́bọsọ́lọ́ kí gbogbo wọn gbárùkù ti ọba lónìí kan nuhu salam bó ti ṣe jẹ́ nípò níwájú tó sì tó ọba jù láyé kò nímọ̀ nípa ntọ́pamọ́ ọlọ́wọ́n bá ti sàdéhùn fún anabi nuhu alayhi salam gbé gbogbo ara rẹ̀ iná làálà sáti kó wọn dà sínú ọkọ̀ ojú omi gbogbo ara alé rẹ̀ làálà yàtọ̀ sí ìyàwó rẹ̀ nìkan àti kọ àkọọ́lẹ̀ kó wọn sọ̀rọ̀ ibu torí pé ìyàwó bú lòun olórí ibu obìnrin lòun bọ́kọ sí mmalé lòun yọ àkejì متى يبلغ البنيان يوما تمامه إذا كنت تبنيه وغيرك يهدمه níjẹ́ òní létà ń kó dópin ńgbà tó ṣe pé bẹ́ẹ̀ yìí ṣe ń mọ́ lẹ́nìkan yọ àkẹ́tì walaw alfu banin khalfuhum hadimun kasa fama balu banin khalfuhum alfu hadimin wọ́n ní tó bá jẹ́ pé ẹgbẹ̀rún èèyàn ló bá ń malé tí ẹnìkan ṣoṣo sì ṣe léṣù lẹ́yìn wọn tọ́jú akétílé tí èèyàn gbẹ̀rún mọ yẹn èèyàn kan ti tó ba sí èèyàn gbẹ̀rún jẹ́ báwo wá ni èèyàn ẹyọ kan ti ń tẹ́gbẹ̀rún èèyàn wá yọ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ọlọ́ọ̀rì àti gbogbo ẹni tí máa ń pè yàn lọ kan bí wọ́n ti pè yàn lọ dáadáa ẹgbẹ̀rún èèyàn sì ń gbogbo ntí ń wí òrí bẹ́ẹ̀ á rure á sọ̀ọ́re àti pààlà tontipa bẹ́ẹ̀ ni wọ́n máa fi sórí igbó. anabi nuhu alayhi salam kọmọ kúkú mọ̀ yìí pé ọmọ òun tó padà sórí igbó kìí sọ̀kan nínú àwọn ará ilé òun tó lọ ṣàdéhùn pé wọ́n là débi bá níyàn ìwọ wa inna wa'daka al-haq wa anta ahkamul hakimin ìwọ ló lọ́la àwọn ará ilé mi ọmọ mi tó sì wá tó sì wá tẹ̀rì yìí ọ̀kan náà àwọn ará ilé mi ní í ṣe o òdodo sì ládéhùn ọlọ́run bó wà ní òṣìṣẹ́ títí lórí ọmọ mi subhanallah ọlọ́wọ́ bá ní ya Nuhu ila Nuhu innahu laysa min ahlik orí ọmọ rẹ tó ń sọ̀rọ̀ rẹ kì í sọ̀kan náà àwọn ará ilé rẹ o innahu amalun ghayru salih iṣẹ́ bu iṣẹ́ bu lọ́mọ kì í ṣe sẹ́ẹ̀rì ẹnìkan ni ah bó lọ́nà ṣe apọ̀ mi ìyẹn níṣẹ́ bẹ́ẹ̀ ni sọ́ba anabi sallallahu alaihi sọ pé inna abna'akum min kasbikum fakulu min kasbikum àwọn ọmọ yín inú sí ọwọ́ yín ni wọ́n wà ẹ máa jẹ nínú sí ọwọ́ yín ọlọ́ọ̀ni ọmọ rẹ̀ ń iṣẹ́ bú lòun kìí ṣe iṣẹ́ rẹ̀ ọmọ bú kìí sọ̀kanú ara ilé rẹ̀ ẹ̀ríkọ́ náà bí níwá ọmọ tó pamọ́ síwájú kọ́nà ó tó sọ fún ọlọ́ọ̀ni fala tas'alni ma laysa laka bihi ilm àwọn ọ̀dọ̀ tó ń bí mílíọ̀nù nípa tó ọmọ ń parẹ́ mọ́ ọ níwọ̀ ọmọ ọwọ́ ń ṣe béèrè ọlọ́ọ̀ni ọ̀gbọ́dọ̀ tó ń bí mí nípa tó ọmọ nípa rẹ̀ má inni a'iduka an takuna minal jahilin mo ń kìlọ̀ fún ọkọ mo bá jọ kan nínú àwọn aláìmọ̀kan nuhanu bó ti ṣe tó láyé rẹ tọ́jú ẹni tó nímọ̀ nípa ọlọ́run ọba jù kò nímọ̀ nípa ntọ́pamọ́ eléyìí iná sì ní dánàbí sọ fún àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe wá nínú ní ìgbà tí ń àwọn èèyàn lọ sídìí kún sí ọba lónìí kan ṣoṣo indi khaza'inullah wala a'lamul ghaib èmi ò sọ fún yín pé pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ọba ọ̀dọ̀ mi lọ́wọ́ o bẹ́ẹ̀ sì ni n fi ìgbà kan sọ fún yín rí pé mo nímọ̀ nípa ntọpamọ báyìí la nabi nuuha aleyhi salam lọ sọ fáwọn èèyàn rẹ̀ ẹ rí bàbá àwọn anabi Ọlọ́run anabi ibrahim aleyhi salam imaamu muwahidi aṣíwájú fáwọn olùmọ̀ nípa tawhid bó ti ṣe tóbi tó tí ipò rẹ̀ sì ga lọ́dọ̀ ọlọ́run ọba wa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé anabi ibrahim aleyhi salam kò nímọ̀ nípa ntọ́pamọ́ lásìkò táwọn màláíkà wá bá tí wọ́n fẹ́ tọ̀dọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ lọ sọ́dọ̀ anabi lot ní ìgbà tí wọ́n fi fún nírò ìgbé ìyàwó rẹ̀ ó bímọ àwọn màláíkà jókòó lọ́dọ̀ rẹ̀ ní àwòrán èèyàn ibrahim aleyhi salam kọ̀mọ̀ mọ̀ pé màláíkà ni wọ́n tó fi pàṣẹ tó fi lọ́ọ́ pa ọ̀kan nínú àwọn àgùntàn rẹ̀ pọ́ǹfẹ́ fi se wọ́n lálejò wọn pàkùtẹ̀ wọ́n ń sẹ́ran wọ́n ń dín ẹran ọwọ́ agbẹ́ran ó gbé sọwọ́ sí wọn olùkọ́wọ́ àwọn òtóbi tẹ́ran wà káwọn mẹ̀lẹ́kọ̀ tó sọ fún ipa àwọn yìí máa ṣe èèyàn mẹ̀lẹ́kọ̀ ọlọ́mọ làwọn ìgbà náà Ibrahim aleyhi salam makoto wa lọ àwọn ẹni tí ò ní ló ń fún èèyàn tó jókòó wájú àti màláìkà ni wọn anabi ọlọ́nu anabi ibrahim alayhi salam àti wọn pa wà kpóróntù tó ti pa àmàrà wa àwọn apá àmàntí ọ̀sẹ̀lẹ̀ lọ́la nígbà táwọn màláìkà yẹn fún wọn tó sọ fún anabi ibrahim yìí pé inna ursilna ila qawmi lut ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá rán wa sáwọn èèyàn anabi lut lànàbi ibrahim alayhi salam ńlọ tó mọ̀ pé wọ́n ni wọn bẹ́ẹ̀ náà ni anabi lut alayhi ọmọ ọmọ ẹ̀yà anabi ibrahim aleyhi salam ẹni lóòótọ́ ṣe nígbà táwọn mẹlẹ́kà yìí kan náà tí wọ́n dé ọ̀dọ̀ anabi lóòótọ́ ní àwòrán èèyàn ọkàn anabi lóòótọ́ bàjẹ́ ọkàn rẹ̀ bàjẹ́ ìrònú sì dorí rẹ̀ kodò nítorí pé àwọn èèyàn rẹ̀ èèyàn kéèyàn ni wọ́n àwọn kì í rọ́kùnrin lójú àsìkò ọmọ wọ́nà láti bá wọn ṣèbàjẹ́ obìnrin tọ́nà wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fọkùnrin ike kọ́ máa wá ti gbọ́ bùkátà rẹ̀ lára rẹ̀ kì í wù àwọn ọkùnrin bíi tiwọn ló máa ń wù wọn anabi lutu aleyhi salam wọn wá wọn kó ń gbé débẹ̀ lónìí ẹ̀yin àlejò tẹ wá bọ̀ yìí tẹ̀yìn tí wọn ajógede ọkùnrin àwa rí rí bọlá àwọn ọkùnrin pamẹ́ sí ètí rí tóbi wá jẹ pé lọ́jọ́ onílẹ̀ wa hàdà ọ̀hún àṣìb ọjọ́ tó lè lò níjẹ́ fún mi o ìmọ̀ bí tí wọ́n lè kó yín pamẹ́ sí tọ́wọ́ àwọn èèyàn mi yìí tí wọ́n ní náwó gan yín wọ́n ra yín mú bá yín ṣèbàjẹ́ subhanallah anabi ló tún ronú ibà ṣe kí mo lágbára gani tí mo fi lè dáàbò bò yín àbí kí n jẹ́ ẹ̀kọ́ yín gbàmí tọ́lọ̀ wọn bó ti bá mi dáàbò bò yín ìgbà náà làwọn màlẹ́kà wa sọ fún wọn ni mádàmú o inna rusulu rabbik inna rusulu rabbik ìránṣẹ́ olúwa ẹlẹ́dàá rẹ̀ làwọn á o lẹ́yìn yọ́sẹ̀lù ìlẹ́yìn àwọn èèyàn yẹn ò ní lè dọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ tiwa kọ́kọ́ fọkàn balẹ̀ náà wọn ò tiẹ̀ nílé sọ wọn ò nílé náwó aburú sí ọ pé tọ́ ọ bá náwó wa sí àwọn àwọn fojú rẹ̀ rí mà wọn ò tó bẹ́ẹ̀ bíi tòní kọ́ anabi Lut kọ́ máa ń tọ́pa mà ṣé wàá rò pé èèyàn yẹpẹrẹ máa jẹ́ anabi ni àbí èèyàn yẹpẹrẹ lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run máa ń ṣẹ̀ṣà àwọn aránṣẹ́ rẹ̀ nínú àwọn màláíkà ìsùtún máa ń ṣẹ̀ṣà ẹni tí ó jẹ́ aránṣẹ́ rẹ̀ nínú àwọn èèyàn ọlọ́run bá kì í sì ṣàṣìṣe àwọn ànábì ọlọ́run ni wọ́n ga ìwé orí wọn kàn kè pé wọ́n làwọn tá a kúrú táwọn bá rí sánmà táwọn tá a kúrú láàrí sánmà àwọn onímọ̀ nípa ntọ́pamọ́ tún wà ànábì Yaqub aleyhi salam Baba ànábì Yusuf aleyhi salam ní ìgbà tí orí ànábì Yusuf ma bàbá yìí sunkún sunkún sunkún títí títí gbogbo dúdú ẹyin tó sì fi di funfun. ojú rẹ ti di ní tí ò ma yusufu ni yusufu ni yusufu ni ó sì wí títí títí tí ojú sì láì máa gbé àṣẹ ní misra ń bẹ̀ lànàbí yusufu wà àwọn sì wà ní Palestine ṣùgbọ́n àwọn ọmọ òfin nímọ̀ nípa ń tọ́pamọ́ pàrámọ̀ pé kò lọ́mọ wà kí là ń sunkún sí àwọn àlọ́gbọ́mọ̀sọ̀ èkó jìnnà kò ju káwọn mọ́tò lọ. ṣùgbọ́n gbà tá a mọ̀ ńkọ́ ọlọ ààrí dídé rẹ̀ mẹ́nà ni náà ló jẹ́ àmọ́ sunkún lẹ́kún tó mú kí ìmọ̀lẹ̀ ojú kọ́ wọ́ mi tọ́ba ṣe pé bàbá yẹn tó ń ti bó ṣe jáde bí ọlọ́run Yakubu wọn ni wọ́n ń pè ní Israel bó ṣe jáde bí ọlọ́run tó bá pẹ́ nímọ̀ nípa tó pamọ́ ni àbúrò sunkún débi kójú ọ̀fọ̀ kò ní sunkún débi kójú ọ̀fọ̀ tó wọn bá wá rí ń tọ́pamọ́ tí ọmọ ń tọpamọ́ sáwọn olódo tá a mètí kàn àwọn aláwọ̀ àmọ́ ń tọpamọ́ kẹlà ẹ wà nabi Sulaiman aleyhi salam ọmọ anabi Dawud aleyhi salam ọlá ńlá lọ́lọ́run fún Sulaiman ọlá yìí pọ̀ débi kọ́nà wọn bá tẹ àwọn ṣayatin ọ̀tẹ̀ wọn lórí ba fún anabi Sulaiman aleyhi salam atẹ́gùn ọlọ́tẹ̀ lórí ba fún anabi Sulaiman aleyhi salam ṣùgbọ́n bí Sulaiman bọ́lá wọn bá ti ṣe fún lọ́lá ńlá yìí tó bó ti ṣe tẹ atẹ́gùn lórí ba fún tó ìsọ fatẹ́gùn pé ni kọ́ tẹ orí ba fún yóò sì gun atẹ́gùn lọ síbikíbi tí máa ń fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ǹdíjájá máa ń pé níbi tí Suleiman wà kọ̀mọ̀ nímọ̀ nípa àwọn aráàlú Ma'rib ní Yemen ní Janubul Yemen Ma'rib Suleiman ọ̀mọ̀mọ̀ nípa àlóyìn kò sì mà nípa ẹni tó jọba lórí wọn ìyẹn Bilqis àti bó ti ṣe ń fọlá ńlá láàrin wọn obìnrin Suleiman ò mà nípa rẹ̀ ṣáájú kí ẹyẹ kékeré nì lórí pé tó o bá di mánú àtẹ́lẹwọ́ rẹ̀ ẹnìkan àti rórí rẹ̀ kó o mú nǹkan lọ kó tó wá di ipò nímọ̀ nípa rẹ̀ ẹyẹ wá dé ọ̀ ń sakọ ọ̀ ń yan sanda níwájú anabi Suleimana aleyhi salam lẹ́yìn tí suleimana ti lérí léka pé mo ní húdúhúdú ẹ lọ bóun ló ṣe láyà tó fi fi ààfin mi sílẹ̀ láì gba yọ̀ǹda tí ò bá rí ẹ̀rí tó múnádóko mú wá yóò jí àbíká tiẹ̀ dúnbò rẹ̀ kágbàgbé rẹ̀ ẹ̀yẹ wa dé bẹ́ẹ̀ ti ṣe kéré tó yìí ńgbà tó ti nímọ̀ nípa tí suleimana ọmọ ń pa rẹ̀ ọ̀nyẹ́ níwájú suleimana ọ̀ni ahọ́tò bímá lẹ́mtọ́ hẹ́pẹ́ bẹ́ẹ̀. وجئتك من سبأ بنبأ يقين èmi ti mọ̀ ntọ́ ọmọ o mo ti mọ̀ ntí wọn Suleiman ọmọ subhanallah mo sì wá mú ìròyìn tó ga wá fún ọ ìròyìn tó sí èméjì nípa rẹ̀ láti ìlú Sábà Suleiman ni a ṣèwádìí nítorí tó bá pé rọ́ wá jẹ baba ńlá yà torí kò kúrọ́ fún ọba ńlá ó sì jẹ ìyá ńlá báyìí Suleiman wádìí orí pé òdodo lọ̀rọ̀ hódòhód Suleiman máa ń bẹ láyé kò sì mà nípa tí wọ́n sọ fún yẹn báwo wá ni àwa tó ṣe é pé ta ló mọ ibi tá a lọ ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam ta ló mọ irú nọ́mbà tá a mú kọ́lọ́njẹ́ a mú nọ́mbà tó dáa kọ́lọ́njẹ́ a lọ ibi tó dáa kó o làwọn sọ sọ kó o la máa ń tọpa ma aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله دجاجو النبي صلى الله عليه واله وسلم ان قال ọlọ́mọ nìkan sọ fún wa yanya yanya gẹ́gẹ́ bó ti ṣe wá nínú suratul an'am aye ọkùnrin àádọ́ta ọlọ́ni kọ́ sọ fún wa pé qul la aqulu lakum 'indi khaza'inullah wala a'lamul mẹlẹ wala aqulu lakum inni malak in ile mẹ́yọ̀ ma ilẹ̀. ilayya. ọlọ́ni kí anabi sallallahu alaihi wasallam fún wa pé pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ọba kò sí lọ́wọ́ mi o bẹ́ẹ̀ ni mi ò ní màkà nípa ntọ́pamọ́ o bẹ́ẹ̀ sì ni ìfìgbà kan sọ fún yín rí pé màláìka ni mi o àti pé pápá gan nǹkan kan míì kọ́ ni mò ń tẹ̀lé yàtọ̀ sí ti ọlọ́run ọba fi ránṣẹ́ sí mi báyìí lọ́lọ́run ní kí ọ̀gá wa aṣíwájú fún gbogbo ọmọ anabi adam lọ́jọ́ gbẹndẹ alqiyama anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́lọ́wọ́n ọba ní kó sọ fún wa bẹ́ẹ̀ sì ni islam táwọn ń ṣe yìí kò sí bá a ṣe lè ṣe títí wọ́n da bíi tànàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ní bá ń ṣe ń ṣe ńṣe là ń ṣe tọba jẹ́sìn lẹ́ni tí ń wá òkọ́sí anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wàláhì tó fi dórí àwọn àṣebàjẹ́ tó fi dórí àwọn ẹni tí ń dáràn tí wọ́n bá ń ṣe ńtọ́takùtọ̀ lọ́run lórúkọ ọpá wọn ń ṣẹ̀sìn tí wọ́n ń ṣe ńtọ́takù sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam lórúkọ ọpá wọn ń tẹ̀lé tọ́lọ́run ẹ̀rí pàwọn náà máa kíra wọn wípé àwọn kú sẹ̀yìn dànẹ́bì gbogbo ní táwọn ń ṣe yìí àwọn ń ṣe nì níbàámu pẹ̀lú bánàbì ṣe ṣe tonti pé kọjọ ń dánàbì ṣe oníkálukú wọn a máa fẹ́ pé ní táwọn náà ń ṣe ọ̀takùtà nábì torí kálukú ti mà ọmọ inú ara rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé sí ọwọ́ wọn takò ńgbà míì pé gbogbo ń dáhùn máa ń ṣe tó bá ti takùtà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórúkọ pẹ́sìn là ń ṣe wọn kì í serú rẹ̀ sórí rẹ̀ Aisha radiyallahu anha ó sọ fún wa nínú ẹgbà wọ́ọ̀rọ̀ eléyìí tí imaamu Muslim tó gbé jáde nínú sahihi rẹ̀ oní man za'ama anna rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam katama shay'an min kitabillah faqad a'zama 'ala يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس أن كان تبع له قارو النبي صلى الله عليه وسلم أفي بكك بنك كبامري ننطلع وبا في ناسي بقى بان لايه dájúdájú onítọ̀hún ti pa ìdúró ńlá mọ́lọ́hún o torí pé ọlọ́run sọ pé ìrẹ̀ ànábì ìrẹ̀ òjíṣẹ́ wa ìrẹ̀ ìránṣẹ́ wa máa jíṣẹ́ ń tá a fi ránni sí ọ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ tó bá wá kọ̀ láti ṣe ajẹ́pọ̀ òjíṣẹ́ ọlọ́run táwa là ànábì tí ò ní jíṣẹ́ ọlọ́run ànábì jíṣẹ́ ọlọ́run lájẹ́ pé Aisha tún tẹ̀síwájú ó ní wa man za'ama annahu yukhbiru bima yakunu fi ghadin. فقد أعظم على الله الفرية والله يقول قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ẹnikẹ́ni tó bá sì parọ́ pé anabi sallallahu alayhi wa sallam òun lẹni tó mọ̀lá wípé òun lẹ̀dá tó mọ̀lá tí ò sí láyé má ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ onítọ̀hún ti parọ́ mọ́ Ọlọ́run o. torí pé ọlọ́run ọba sọ yìí pé gbogbo ẹni tí ń bẹ nínú sọ́mà méjèèje àti ilẹ̀ méjèèje kọ̀mọ̀kúkú sẹ́nìkan nínú wa o tó nímọ̀ nípa ntọ́pamọ́ yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí di eléyìí ọ̀dọ̀ ike ká ike táwọn ọba ti àná. tá a nígbàgbọ́ sí súnà anabi muhammed sallallahu alayhi wa sallam pé ń tọ́wá nínú òdodo ni kakuku já mi lórí pé mùsùlùmí ni wá àìṣe mùsùlùmí nù ẹni tó bá ti ń wò pé ń tọ́wá nínú alukurani àti súnà kìí sọ òdodo irọ́ àtòrí igbú táwọn ń gbé kálò dodo wàláhì kọ́ já mi kúrò lórí pé mùsùlùmí lò kó mú kọ ara rẹ̀ kúrò nínú islam islam òkúta tẹ́lẹ̀ náà ìwọ lọ fẹ́ tara rẹ̀ ṣàǹfààní ìsìláàmù nídìí rẹ ìwọ ló nídìí ẹ ọmọ bẹ́ẹ̀ lónìí wàláhì ìsìláàmù nídìí ẹ nìkan wa àwa la nídìí ẹ ìsìláàmù kọjá tí wọ́n lọ agbó sí ọkọjá tí wọ́n lọ kóró lórí torí dókítà bá wà ni wọ́n máa lọ agbó sí ntọ́kùtà bá ṣe ni wọ́n máa lu kóró sí ìsìláàmù nídìí wa tó ń kálukú ọmọ bẹ́ẹ̀ ó sì jẹ́ ó ọ àwa nídìí rẹ̀ torí pé àwa la àwọn ará rẹ̀ àwọn náà wọ́n lè máa kó wa sí náà kí ló dínkù fọlọ́ tó bá sì sí wa sí àlìjẹ́nà kí ló dínkù fọlọ́ àwọn là ń bùkátà Islam kì í ṣe pé Islam ló ń bùkátà wa torí ẹ̀ láti máa kíra wa kú oríire tá a jẹ́ mùsùlùmí kì í ṣe Islam wa kíkú oríire o ìwọ ìwọ kúrúntù tó gba Islam èmi kúrúntù tí mo gba Islam ni wọ́n máa kíkú oríire. elomi ṣe islam níṣẹ́ pé hàn ṣe ló ń kan rẹ ni kí ẹni tí ń tẹ̀lé ó lè pọ̀ yọra rẹ kó ń bẹ̀ kó ẹni tí ó sòrí ibú torí ẹ islam ti wà yí báyìí tọ́lọ́mbà sọ̀rọ̀ nù alukur'an tánàbí sallallahu alaihi sọ̀rọ̀ nù sunna gbogbo olóríire láyé wọ́n máa dì mú fi fi ṣàwàdà lọ́ngbọ́n yẹn àwọn alukur'ani lórí pé kò sẹ́ni tó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó máa ń tí ó sì ọ kò sẹ́ni tó máa ń tó ṣe kò sẹ́ni tó máa ń tó rì tí ì bá sọ lọ. èyí rí tó fi jẹ́ pé a kì í lo ìgbàgbọ́ yìí nù gbèsè ayé wa bọ́mọ yóò bá lọ́kọ ẹ lọ yẹ̀ wò bọ́mọ yóò bá níyàwó ẹ lọ yẹ̀ wò bẹ́ẹ̀ bá fẹ́ dáwọ́ níṣẹ́kẹ́ ẹ lọ yẹ̀ wò bẹ́ẹ̀ bá ara rẹ̀ lọ yẹ̀ wò bẹ́ẹ̀ kàbá bàyìn lọ torí sọ yín ẹ lọ yẹ̀ wò ẹ dákun torí tọ́lọ́ ṣé mùsùlùmí náà wà láwọn ti ń ṣe bẹ́ẹ̀ kèfèrí lásán pọ́nbélé irọ́ lásán ẹ rò pé èèyàn lè rọ́lọ̀ ń tàn jẹ ni èèyàn lè rọ́lọ̀ ń tàn jẹ ni èèyàn lè rọ́lọ̀ ń tàn jẹ àní tó bá lọ sílé oyin yẹn ń wò lásán orí ibu ló ṣe. tó o béèrè lọ́dọ̀ rẹ̀ ọ dáhùn kọ̀ dáhùn ọ sọ láti ogójì ọjọ́ tọ́ba wa dáhùn tó o ní tó wí bẹ́ẹ̀ náà ni ó ṣe kèfèrí sí ntọ́lọ́ sọ̀kalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ dákun gbogbo ẹni tó bá níra rẹ̀ lò tó sì lórí ire ṣe ṣé yóò tún débẹ̀ mọ́ kò ní débẹ̀ mọ́ o ẹni tó sì níra rẹ̀ lò tó lórí ire ṣe tó bá yẹ kó ń lo gbégbá yẹn ń òní ní ọ̀fọ̀ kò ní jẹ́ ọ̀dọ̀la torí kọ́ mọ̀ bó wọn láyé anabi sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ parọ́ mọ́ rẹ̀ Aisha radiyallahu anha wọn láyé ìṣàṣe zina gbogbo ayé sì dàrú gbogbo ayé dàrú pátápátá débi wípé ìdààmú bá nàbì sallallahu alaihi wa wasallam tó gbà nàbì ọmọ tó ṣe zina lóòótọ́ àbí òṣè ẹ dákun tó bá pàgbà ẹ bá wúlò nípa tó pamọ́ ni sọba nàbì ó sọ pé ẹ fọkàn balẹ̀ jàre nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ wọn á jókòó fún ọjọ́ gbọ́ọ́rọ́ ọlọ́run ò sì sọ ayé alukur'ani kalẹ̀ pé ó ṣe kò ṣe ó débẹ̀ àbí ó débẹ̀ tọ́ ẹ̀yin ọ̀rẹ́ yìí lọ́lọ́wọ́ bá wá sọ ayé alukur'ani kalẹ̀ láti fọ ìyá ńlá wa aisha radiyallahu anha ma wọ́n ní ulaika mubarra'una mimma yaqulun aisha ọmọ pàmẹsẹ̀ jìnnà sí gbogbo tí wọ́n sọ nípa rẹ̀ kó ṣe zina la ilaha illallah owó bá tún tọ́lá pa ànábì máa ń tọ́pa ama ni ṣé ó nídìí kí wọ́n jókòó gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ilé Abubakar dàrú bàbá àyàwó Aisha gùn tiẹ̀ máa ti ń dùn mọ́ ọ̀máláyé gba tiẹ̀ sẹ́ pé ya òun ò tí ì bí òun kó tó di sin ni kò bá sì dá so gba sí pa ànábì máa ń tọ́pa ama sọ yẹ ká ànábì ọ̀ dààmú báwọn bẹ́ẹ̀ náà ni àwọn màláíkàtù Rahman màláíkà ọlọ́ọ̀ tí wọ́n súnmọ́ ọlọ́ọ̀ bá ṣé bọ́lá wọn máa ń sọ fún wọn nígbà tó dá bàbá ńlá wa anabi adam aleyhi salam ọlọ́run sọ fún wa pé ẹnbi òní bí ẹsùn máa yìí ọ̀lẹ́ in kuntum sadiqin ẹ dárúkọ àwọn nǹkan wọ̀nyí fún mi nítorí àwọn wájú wọn nu ẹ dákọ wọn fún mi tọ́ba ẹ polo dodo ni tẹ́ba sọ pé èèyàn tọ́ba dórí èpẹ̀ ìbàjẹ́ gbogbo wọn máa ṣe wọn máa tẹ̀jẹ́ lẹ̀ ní òbílẹ̀jẹ́ ni wọn ọ̀dọ̀ ẹ dákọ àwọn nǹkan wọ̀nyí fún mi gbogbo mọ̀lẹ́kà ń wò lẹ́nu la ilma lana illa innaka antal alimul hakim àmà nǹkan kan àfi tó bá fi mọ̀ wá ìwọ náà ló sì ló fò kọ rẹ̀ mọ̀ wá ó sì tí ì fi mọ̀ wá ó sì ń bi wá léèrè nbola tún níta àti fẹ́ mọ̀ la ilaha illallah màlẹ́kà gan níta wà láti rẹ̀ nǹkan ma kọ́lọ̀ wọn bó tó fi mọ̀ sí ni wọn àmà ń tọ́pa mọ́ torí ẹ̀rí anabi Sulaiman aleyhi salam tó bá ti jẹ́ pálí jọ̀nù ni wọ́n bá ń lò sí ọ̀rẹ́ anabi Sulaiman aleyhi salam ní ìgbà tí ikú dé bá ó fi àwọn àlìjánu sórí iṣẹ́ pé kí wọ́n máa sán kóńsó àwọn àlìjánu ń sán kó lọ talẹ́ni tó tó tí ó wẹ̀yìn nínú wọn torí pé nínú ìjọba tọ́lọ̀ fún anabi Suleiman alayhi salam ọlọ́run tẹ àwọn àlìjánu lórí bá fún un ìbẹ̀rù òjẹ́ kẹ́nìkan wẹ̀yìn pẹ́ni tó ní ká máa sán kó lọ ṣé wàá tó gbé ni àbí wọ́n sì ń wò wá ọmọ kan anabi Suleiman ti kú igi tá anabi suleimana fi tilẹ̀ ńlọ́kù tó gbé anabi suleimana dúró àwọn jẹjẹrẹ wa jẹ pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ débi pé anabi suleimana wa ṣubú nígbà tí wọ́n jẹ jẹjẹrẹ tí pọ̀pọ̀ ò tó lẹ̀ ma ntí pọ̀pọ̀ fi lọ́ọ̀lẹ̀ anabi suleimana ṣubú ni falamma kharra tabayyanatil jinn allaw kanu ya'lamuna al-ghayb ma labithu fil 'adabil muhin ní ìgbà tí anabi tí wọ́n rí pé ó ti kú ọwọ́ àhàn sáwọn àlejànú pé táwọn bá lọ tọ́pa mẹ́ni ìyá burúkú táwọn ń jẹ yìí àwọn ọ̀gá ti jẹ ẹni tó sọ àwọn sórí pé káwọn máa sọ́kó ti kú tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀. kọ́dà Ibn Abbas ni ó ti kú ti pẹ́ yéésì jọ́ tó kú nu ó ti kú ti pẹ́ kó tó ṣubú. so nítorí di eléyìí jama kò sẹ́ni tó máa ń tọ́pa máa fọlọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul A'raf ọlọ́run ní kó tó máa sọ fún wa yìí pé qul la amliku li nafsi naf'an wala darra illa ma sha Allah walau kuntu a'lamu al-ghayba lastakthartu min al-khayr wa ma massani as-su' ọlọ́run ní kánàbí ọ̀sọ̀ fún wa yìí pé èmi ò dá àǹfààní kan ní ìdá ìkápá kan ní lórí àti sera mi láǹfààní kan bí èsì ṣe dá ìkápá kan ní lórí àti fìnira kan sera mi ní tó bá wù ọlọ́run ní ó ṣẹlẹ̀ sí mi dáadáa tàyí bẹ́ẹ̀ lọ́lọ́ ní kánábì ó sọ fún wa walau kuntu a'lamul ghaib tó bá lọ jẹ́ pé mi gan bá mọ ntọ́ pamọ́ ni ọlọ́run ní kánábì ọmọ sọ fún wa bẹ́ẹ̀ lastakthartu minal khair orí ọba pọ̀ jù mi bẹ́ẹ̀ wàláhì tẹ́yìn bá nímọ̀ nípa ntọ́ pamọ́ ó lórí ọba pọ̀ jù lọ́wọ́ láyé yìí wa ma massani as-suu aburú kan ìbá sì ti ṣe bẹ́ẹ̀ ni náà ó ti mọ̀ yín pé lọ́tún láò ibà tí ó sì ọ kódà gan ó sọ̀sẹ̀ mẹ́ta lọ síbítù so láti sìn ló ti máa kí agbo tó ti máa mú agbo lẹ pé kíni yọ gbọ́ pé kókókó lára rí ó le yọ yẹra fún ọ ni bí ó sì yẹra fún ọ ìwọ ti yẹra fún so nítorí ẹ aburú kan ìbá ti ṣèyàn sàmáwọn ẹni tẹ́ ń lọ bá tẹ́ ń ṣe yẹn ń wò fún yín orí ń fáwọn náà inú ń rún wọn ẹ̀rí ìgbà tẹ́ fi dáhùn dúró lọ́sibítù ẹ̀rí ìgbà tẹ́ lómi fi sàárẹ̀ ẹ̀rí ìgbà tẹ́ lómi fi ṣe tó fi ṣẹ̀sín ẹ̀rí ìgbà tí gbogbo àwọn ń ṣe àwọn náà irọ́ lásán ẹni tí ọmọ ara rẹ̀ tó ló ń dẹ́ lómi mà torí de eléyìí ọyà wa lẹ́nu ọba alọ́kàn pé níbi tó rùn rán dé lónìí tó sì ń malẹ̀ dé ìlú kan lè wà lábẹ́ yìí tó kéde nu rẹ́díò wọn pé tó bá di lọ́la o àwọn gbóhùn tira ọba ni irú ètò ṣẹlẹ̀ yìí pé tàlátà tó kọjá o ìgbẹ́ wa gbóhùn tira o àwọn gbọ́ láàfin ọba o sẹ́yìnmà kékeré ni wọ́n sọ nù ọ̀n tíra ọ̀n náà gà ṣebí yẹ̀wò yẹ̀wò yẹ̀wò tí wọ́n ṣe ni wọ́n wá fẹ́ ṣe ní level yẹ̀wò ìlú level pé kí ni ó e, lu yìí o láàrin ọdún yìí ọdún yìí sọdún o òjò ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà ṣé ni òpùrọ̀ lásán ẹ òjò yẹn pọ̀ o àwọn màálù owó ìlú o màálù ò sí lágbègbè ìlú tẹ́lẹ̀ ẹ kọ́dà àwọn ajá irọ́ lásán gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń pa bẹ́ẹ̀ lọ́jọ́ sọ̀rọ̀ sí ibi tẹ́ ti jókòó wàláhì kò sí bí wọ́n léèrè ẹni tó bá lò ń mọ tí ó ṣẹlẹ̀ lọ́la kò fọ ní kò kó ìfọ́tí fún un ah, ah, òun mọ tí ó ṣẹlẹ̀ sí ọ ìṣẹ́jú mẹ́ta o mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ṣé kó wàá gbọ́dọ̀ létí yà mí mọ̀ kó gbà mí létí ok o sì wàá mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run wọ́n tún wá ń pè yín wọ́n láwọn alájà àtàlájà ní kún wájú la ilaha wọ́n ṣe da ìsìláàmù yín sómi wọ́n ṣe da ìsìláàmù yín sómi ìsìláàmù tó lẹ́yìn kankan ọmọ tó pamọ́ àfọlọ́ wọ́n wá fẹ́ kó ìsìláàmù yín fẹ́ bàjẹ́ máa yín lọ́wọ́ ó ti yẹ ká ti lajú ju báyìí lọ jàmáà nídìí ẹ̀sìn ọlọ́run ẹni tí ò bá lajú nídìí ẹ̀sìn ọlọ́run gángan lolúkó ẹni tó bá lajú parí ayé tójú rẹ̀ tútù sí tọ́lọ́run ó ń gángan lolúkó torí délé ọ̀dọ̀ wa ọmọ bá wọn débẹ̀ o wàláì tó bá bá wọn jókòó ń bẹ oníjọ kó tó di kó wọn bẹ̀rẹ̀ sí ní wo tí wọn láwọn ń wò yun ọ pàdánù sọláàtì ogójì ọjọ́ torí man ata arrafan fasalahu an shay lam tuqbal lahu salatun arba'ina yawman ẹnikẹ́ni tó bá lọ sọ́dọ̀ oníyàwó kan tó ṣègbèrè kan lọ́dọ̀ rẹ̀ ọ dáhùn kọ dáhùn wàá pàdánù sọláàtì ogójì ọjọ́. olùkọ́ ẹ̀fúra torí pé lílọ tí wọ́n lọ ewé ńlọ gbọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ ni ntí ọ̀sẹ̀lẹ̀ táwọn ọ̀ma bákan náà ẹni tó bá sì lọ ọbẹ̀ tí wọ́n wí ìkúwì tí wọ́n ń wí fúnra wọn àtijọ́ tí wọ́n ti ń wí kí ni wọ́n fi rí ọ̀wá ni ń hakika pé ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o ti kú ọ̀nà Islam ọlọ́dà mọ́jà fọ ara wa síra wa torí ẹ̀ tí wọ́n bá ń serú ẹ̀ mọ́ bá wọn débẹ̀ o tí wọ́n bá ń ẹ̀ mọ́ bá wọn lọ gbọ́ o. ká má bàa ibu ibú ọlọ́mọdé àwò sórí ibú lẹ́yìn gba náà nínú àwọn Islam ẹni tó ṣe pé ní ntọ́ hàn wọ́n gbìyànjú wọ́n sì gbìyànjú ló di wọn bí agbára wọn ti ṣe má lórí àti pè súnà wọ́n sì gbìyànjú lórí ati tó ṣe kó dúró ti òdodo ló di wọn ntọ́ àti bágbára wọn ti ṣe máa òun náà ni imaamu ahmed adetayo imaamu nurudin igbákejì fún olùlanilọ́yẹ̀ olùpàkíyèsí ẹni àbílédè míì igbákejì fún àfáàgbà fún ìjọ nurudin ti gbogbo nàìjíríà alhaji imam ahmed adetayo ọlọ́nkọ́ba àforíjì wọn ọlọ́nkọ́ba akẹ́ wọn kọ́ba àgẹ̀ wọn bàbá yìí wọ́n jáde láyé ọlọ́nkọ́ba akẹ́ wọn ọlọ́nkọ́ba àgẹ̀ wọn ọlọ́nkọ́ba àsekú nísìmí fún wọn ọlọ́nkọ́ba kọ́ba àse àlìjánná kọ́ba àfitá wọn lọ́rẹ̀ àṣìṣe wọn àmàmàṣe wọn ọlọ́wọ́n bá dákun kó bá yáàfin rẹ̀ fún wa iwájú tí wọ́n kọjú sí ọlọ́wọ́n bá kó má ṣẹ̀rù bà wọ́n ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ọlọ́wọ́n bá kó má bàjẹ́ báwọn ní gbèsè ayé ti ṣe rí o bí gbèsè ayé ti ṣe rí nu naruhu wa wàhídàn ba'da wàhídì a máa a sì máa a máa jí jáde kúrò láyé á sì máa rọ̀wọ̀ jáde kúrò láyé ẹnìkan lẹ́yìn ẹnìkan bá a ti ṣe wá lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà láàmú lọ lọ́kọ̀ọ̀kan oníkálukú wa náà ká máa rántí ọjọ́ títí wa náà dé tẹni tó dé láàrí tẹni tí ọkàn láti mà wa man lam yamut bis-sayfi mata bi-ghayrihi tanawwa'at al-asbab wal-mawtu wahidu ẹni tí wọn bá bẹ́ lórí ó lè gbọ̀nà míì kú o ọ̀nà tá a gbà kú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kálukú náà ni ó kú. يسر المرء ما ذهب الليالي وكان ذهابهن له ذهابا bílẹ̀ ṣe ń sutí lẹ̀ mọ́ inú ọmọ èèyàn máa dùn pàwọ̀ ìsọmọdé mà àti dàgbà kò ní mà ìpè lílọ tí gbogbo ọjọ́ ayé ń lọ lójoojúmọ́ bẹ́ẹ̀ náà lòun náà ń lọ kú onílé ayé. torí di eléyìí gbogbo tó tó bá ti lè lọ ní inú ọjọ́ ayé wa iná ni wọ́n ń sun amásáré ọlọ́wọ́n bá kójẹ́ ká túnbọ̀ tán gbogbo wa náà dáa ọlọ́wọ́n bá kójẹ́ ká sẹ̀mí ní mùsùlùmí kọ́gbẹ̀mí wa ń jọ́ tó bá gbẹ̀mí wa ní mùsùlùmí kó gbé wa dìde ńjọ́ gbẹ̀ndé alùkìyàmà ní gbẹ̀ndé mùsùlùmí ilé tọ́lọ́ ti pèsè kalẹ̀ náà mùsùlùmí tí sàlùjánà ọlọ́mọ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 ودمر أعداء الدين من الكثرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اغفر لموتانا وموتى المسلمين اللهم اغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولرسولك بالرسالة وماتوا على ذلك واغفر لنا وارحمنا برحمتك إذا صرنا إلى ما صاروا إليه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله